ẹ tún darapọ̀ mọ́ wa lónìí fún ẹ̀kọ́ pàtàkì mìíràn láti inú ìwé ọ̀rọ̀ ọlọ́run látẹnu olùṣọ́àgùntàn aishaiya ògúnbòmẹ́hìn àkórí ọ̀rọ̀ tòní ni mo rí ohun abàmì tí ẹ bá ń fẹ́ láti máa gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí whatsapp ẹ send yes sí nọ́mbà yìí 08096781135 08096781135 08096781135 olùwàbùsẹ̀ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlá ọkàn wa ó bí idà nínú egungun. like a sword in our mind. ní ẹ̀gàn àwọn ọ̀tá ń gàn mí. the scorn my scorners are nígbà tí wọ́n ń sọ fún mi pé. when they told me to my face. níbo lọ́lọ́run mi wà. madam where you were. ìwọ ní psalm forty two verse ten. psalm forty two ten orin dáfídì orí kejìlélógójì ẹsẹ̀ kẹwàá. ṣùgbọ́n ọkùnrin yìí dìde. but this man stood up. jésù wòsàn. jesus healed him tó ń bẹ̀rẹ̀ pé ń bọ́ lọ́lọ́run ẹ̀ wà ń bọ́ lọ́lọ́run kí lọ́lọ́run náà lẹ́sẹ̀ fún ẹ ọlọ́run wo ló ń dáríjì ẹ. where is God that forgives. nígbà kẹtì ẹ. rise and carry. òun tó dùbúlẹ̀ sí gbẹ. of this sickness rise. máa ní lọ láàrin wọn kọ́ máa yan ọlọ́run ẹ lóko. walk among your enemies. kan mo ti pa wọn lẹ́nu mọ́. I have silent all opposition. títí ó lọ wọn kàn dẹ̀ ń wòran ni. and as he was leaving they were just looking at him. Thank God. ẹ̀rù sì bà wọ́n. àmàdúgbà. Ah. wọ́n wí pé. wọ́n wí pé. àwárí o bàbà ah, ọ̀tá rẹ̀ máa rọ́ wọn abàmì lẹ́nu. your enemy shall see a. ṣé ọgbọ́n kan tí wọ́n sọ. you hear that thing, ǹjẹ́ jẹ́ mọ̀ pé wọn ò fẹ́ kọ́kùnrin yẹn sọ ẹ gbọ́n kan tó ń sọ ni wọ́n láwọ̀rọ̀ wọn abà mi. that's not that's not positive. àmàrò wọn abà mi. it's a strange occurrence a strange. ẹni tó ń darí ẹ ṣe jiyàn. one who can forgive. ọkùnrin tó ń gbé láti orí òkè rẹ tí ojú agbogbo wa rí báyìí tó dẹ̀ sàn bẹ́ẹ̀. the man they lowered and. Ah, ẹja dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o àrò wọn àbàmì o. it's a remarkable thing we have seen. bó ṣe fẹ́ rí gan-an lọ́dọ̀ àwọn ọ̀tá ẹ̀ lẹ́ni ní. that is what the Lord shall do concerning your enemy. wọ́n ti lé wọn àbàmì báyìí o. something remarkable shall be seen concerning your enemy. torí mo ń lọ gbàdúrà fún ẹ. as I go to pray for you. àwọn àwọn ọ̀tá ẹ̀ máa ló wọn àbàmì. amen. àwọn pẹ̀gànpẹ̀gàn wọn máa ló wọn àbàmì. ẹni fa ìsọ̀nsẹ̀ lára yóò rọ wọn àbàmì something remarkable shall happen to your life today. ẹni gbẹ ohun burúkú sí ẹ lára láti ọjọ́ ọ̀run àárọ̀ wọn abàmì irúgbìn èṣù tó wà lára ẹ lórúkọ Jésù á jáde lára ẹ Bíbélì sọ pé a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì kí Olúwa kó dárí jì ọ́ kó tán gbogbo àrùn rẹ. Perfect all your healings hallelujah hallelujah a lọ gbàdúrà we are going to pray gbogbo àìsàn ara ẹ. all infirmities you are suffering from. ǹjẹ́ kó wọ náà nú ẹ. let it be pleasing to God this afternoon. mo dárúkọ àìsàn tó ń ṣe mí dárúkọ ọkọ máa sàn. the bottom line is that you shall be healed today. gbogbo àìsàn kó máa sàn. hallelujah. bí n bá ti ń gbàdúrà kó máa ṣe àmì. as i pray just say amen. adébàárẹ̀. we are at this juncture now. gbé àwọ̀ síbi tó ń dùn ẹ̀. place your hand at the point of pain. orí ń dùn ẹ̀ tó ń dùn ẹ̀. you have headache you have type pain. o ní ìdí láti gbọ́wọ́ méjì sí rárá. you don't need to use two hands. gbọ́wọ́ síbi kan bẹ́ẹ̀ just place your hand at a spot. bọ́jọ́ rí lọ fẹ́. if your head is Bọ́dà problem. or your tie choose a spot. sáàgbé síbi kan. just choose a spot out of the several spots. nǹkan kan ò tiẹ̀ dùn mí lára rárá. not suffering from any pain. gbọ́wọ́ sórí ẹ̀. place your hand on your head. ìwọ ni wọ́n rọ̀ pé nǹkan ò dùn ẹ̀. you are the one thing. ọlọ́run tó gbé sọ́jí kalẹ̀ kò mọ̀ pé nǹkan ń ṣe. God knew you have some ailment. ohun tí ò hàn lára ẹ lọ́lọ́run fẹ́ wòsàn invisible yet to be established problem the Lord is about to cure ahead of time. àwọn tára wọn ò dá ni wọ́n máa ń wá sí ṣọ́ọ̀ṣì. the sick they are only. lọ́dà bẹ́ẹ̀ ni tó lọ sí hospital ni. once you are in the hospital. oríṣiríṣi èèyàn ló wà ń bẹ̀. various peoples are there. àwọn tára wọn ò dẹ̀dá ni gbogbo wọn pátá. and they are all sick. bẹ́ẹ̀ náà ni ní ṣọ́ọ̀ṣì. likewise in the church. àwọn tára wọn ò dá ló ń lọ ọbẹ̀. the sick last. àwọn ẹlẹ́ṣẹ̀ ló ń lọ ṣọ́ọ̀ṣì the sinners are only. yẹn náà yẹ ń wàásù fún wọn pé kúrò nínú ẹ̀ṣẹ̀. they are being minister of. ẹ̀ṣẹ̀ olódodo. they are sinner the righteous torí náà ẹ̀yẹ nítorí pé nǹkan kan ò ṣe é lára táwọn pé nǹkan ò ṣe é lára. because you are not feeling any pain who told you that. tí nǹkan bá ṣe é lára ẹ tó tó ṣe lẹ́mìí nǹkan. for reason physically you are not suffering amen what was spiritually. ní olúwa wọ̀ mí sàn. God heal me today. lẹ́ẹ̀kan sí sọ bẹ́ẹ̀. olúwa wọ̀ mí sàn. God heal me today. ní agbára ọlọ́run sì ń bẹ pẹ̀lú rẹ láti wò mí sàn. ní jésù agbára ọlọ́run ń bẹ pẹ̀lú ẹ láti wò mí sàn. wọ́n sọ sí kan nǹkan kan ò ṣe é nǹkan ń ṣe nínú ẹ̀mí ẹ̀ ṣe nínú ara ẹ̀ ló ti ń ṣe gbọ́wọ́ sórí tó bá ti gbọ́wọ́ sórí yẹn àti tẹ̀mí o àti tara o agbára ọlọ́run sì wà pẹ̀lú rẹ̀ láti mú wọn lára dá lórúkọ jésù lórúkọ jésù ní orúkọ jésù nígbà tí wọ́n dé ibi òkú lásàrò ẹni tó ti ń rùn. sọfún fún ó ní kẹ yí òkúta yẹn kúrò màtá ní ha ọ ti rún láti jẹ mi sọ fún ẹgbẹ́ tí wọ́n bá gbàgbọ́ wà lógo olúwa ẹ ẹ jẹ́ ń yí o wọ́n ṣe yí báyìí ní òru bò wọ́n yìí nínú ọ̀run yẹn náà lè Jésù sọ pé olúwa mo dúpẹ́ pé òun gbọ́ tèmi mo sì mọ̀ pé wàá tún máa gbọ́ tèmi. ṣùgbọ́n nítorí àwọn èèyàn wọ̀nyí ni mo ṣe ń sọ kàn lè gbà ẹ́ gbọ́ Lásárù jáde wá bíbélì ní ẹni tó kú náà sì jáde pẹ̀lú gbogbo aṣọ tó ń fìdí ó lè tú sílẹ̀ ẹ jẹ́ máa lọ bí gbogbo òun ṣe dà nìyẹn ǹjẹ́ gbogbo ẹnikẹ́ni tó dẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ tí wọ́n ń retí ohun tó dáa nípa rẹ mo pàṣẹ pé jáde wá. jáde wá. jáde wá. ká tú ọ sílẹ̀. ká ọ sílẹ̀. ká ọ sílẹ̀ láti ibi tó gbọ́wọ́ sí lọ́dẹ gbogbo àgọ́ ara ẹ̀ ká tu ẹ̀ lẹ̀ máa gbàtú lẹ̀ máa gbàtú sílẹ̀ máa gbàtú sílẹ̀ máa gbàtú sílẹ̀ máa gbàtú sílẹ̀ máa gbàtú sílẹ̀ máa gbàtú sílẹ̀ máa gbàtú sílẹ̀ mo pàṣẹ lórúkọ Jésù sùn. So ní orúkọ jésù níbi ọgbọ́wọ́ sí yìí títí gbogbo àgọ́ ara ẹ pátápátá ìjà tó máa ra iṣan ara ẹ̀gbọ́n ara mọ́ pàṣẹ sàn sàn gba ìwòsàn gbogbo irúgbìn tí ọ̀tá ti fún sẹ́ lára lágbára lẹ́jàra lọ́mọara látọjọ́ ọ̀run gbogbo ìtọ́jà máa ń já gbogbo ìtàn fi bá ẹ̀ dàpọ̀ lójú ọ̀run gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo tó ti kọ àìsàn sí ẹ lára mo pa aláṣẹ pé jáde lára rẹ jáde lára rẹ jáde lára rẹ àìsàn tó wà lágbárí tó wà lójú tó wà létí ta kọ́kọ́rọ́ tó wà lọ́rùn bẹ́ẹ̀ kò lè gbé tọ́ mi gbogbo iṣẹ́ ìṣù lágọ̀ọ́ ara lẹ́jà ara àyà dídùn ẹ̀yìn dídùn inú rírun kò rí ìgbà yà ìgbà ṣòro rọrọ gbogbo ètò wà nítan lórí ẹkún lọ́dá àtẹlẹsẹ̀ gbogbo ètò mú ká àtẹlẹsẹ̀ máa kan ẹ́ mo pa aláṣẹ ni. lórúkọ Jésù jáde lára rẹ̀. àìsàn diabetics àìsàn hypertension lórúkọ Jésù jáde lára rẹ̀ àìsàn heart problem àìsàn stroke àìsàn akọkọrọ ojú ríro àìsàn kẹ́ẹ̀nù èèyàn máa kọrò kó má lè jẹun gbogbo àìsàn ẹ̀fọ́rí àpẹ̀tà orí ẹ̀pẹ̀ tí wọ́n ṣẹ́ lórí ọ̀dọ́ tí wọ́n ṣẹ́ lórí òkè tí wọ́n ṣẹ́ lórí igi tí wọ́n ṣẹ́ ní kòríta mẹ́ta lórúkọ Jésù jáde lára rẹ̀ jáde lára jáde lára jáde lára. gbogbo ẹ̀gún èṣù tó wà lágọ̀ọ́ ara ẹ tó rìn kiri gbogbo iṣẹ́ ibi prostate prostate cancer iṣẹ́ ibi cancer iṣẹ́ ní lungs bladder intestine iṣẹ́ ibi ní kidney mo pàṣẹ lórúkọ Jésù jáde lára rẹ̀ jáde lára rẹ̀ tí typhoid fever malaria parasite malaria fever gbogbo yín ni mo lẹ̀ jáde ẹ jáde o. appendix jaundice gbogbo ìjú gbogbo ìwọ tó nú. No? ńgbà tó lọ́rùn ọ̀dà síbẹ̀ tó wulẹ̀ kọ́ gbéra ẹ̀ kalẹ̀ ṣá bí ọdọ́ tó lẹ tatatata jáde jáde jáde gbogbo ẹkọ pọ̀ra gbogbo ẹkọ rádà irúgbìn èṣù lágbára ẹkọ lọ́rùn fàtú gbogbo ìtọ́lẹ̀ tatanu ẹ̀kọ́ fàtú. èròǹgbà èṣù tó wú sí ẹ lára kọlọ́run fàtú kọfà àwọn ẹni ibi tó bà ẹ lára tó wú lórúkọ Jésù kọ yọdà kò yọdà kò yọdà mo pàṣẹ pé kò sàn mo pàṣẹ pé kò sàn. orí tó ń fọ ẹ níwájú tó ń fọ ẹ nípàkọ́. ọfọ ẹ mọ etí tó ń fẹ́ látàrí apẹtapẹ pàṣàpàrùn tẹ̀ràn sí ìsàsì jáde lára rẹ̀ jáde lára jáde jáde lára kí lórí wọn gbogbo ẹ̀yin àìsàn kí náà ṣẹ lórí wọn bẹ́ẹ̀ ń jáde kí palu wasakowoesa palu wasakowoesa palu wasakowoesa palu wasakowoesa ẹsọ ẹsọ ẹsọ olúwa máa tún wọn lẹ máa tún wọn lẹ máa tún wọn lẹ máa tún wọn lẹ máa tún wọn sílẹ̀ máa dá wọn dẹ máa tún wọn lẹ máa dá wọn dẹ máa tún wọn lẹ máa dá wọn dẹ sọ sọ sọ. jésù olúwa wa. àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogún tí bàbá wa olùṣọ́ àgùntàn aishaiya olúfayọ bí ògúnbọ̀mọyìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2019 ní ẹni ọdún kejìlélọ́gọ́rin gbogbo ayé wọn ni wọ́n fi gbọ́ ti olúwa àti ìtọ́jú ọmọ ènìyàn ní ọdún 1989 ẹ̀mí mímọ́ darí olùṣọ́ àgùntàn ògúnbọ̀mọyìn láti kó gbogbo ìjọ wọn lọ kọ́ àgọ́ ńlá síbi ìpè àpọ́sólì Joseph Ayọ̀ Babalọ́lá lẹ́bàá ọ̀dọ̀ àìrùn ní ìlú Ìkejì Arákejì ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n kọ́ àwọn ilé sí orí ilẹ̀ tí ó lé ní ekari mẹ́rìndínlógójì wọ́n sì jọ̀wọ́ rẹ̀ fún ìjọ àpọ́sólì ti Kristi lọ́fẹ̀ẹ́ gbogbo iṣẹ́ ńlá náà ni ó di Joseph Ayọ̀ Babalọ́lá University Yabu báyìí tí ẹ bá ń fẹ́ láti máa gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí whatsapp ẹ sẹ́ndí yẹ̀ sí nọ́mbà yìí 08096781135 08096781135 08096781135. ẹ tún darapọ̀ mọ́ wa fún ọ̀rọ̀ mìíràn lọ́sẹ̀ tó ń bọ̀.